على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ìpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ à ń tọrọ ìkẹ́ àti ìgbẹ̀ fún àlùfáà olùfẹ́ wa olùfẹ́ wa àlùfáà wa níbi wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kún bá nábì ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ lọ́wọ́ bá kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà ọlọ́mọdé sànù wà látọ̀rọ̀ kìámù kíra tá a fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní onírin masáìlì jahiliya kíra fáwa Muhammad bin Abdul Wahabi kí a fáwa Salih Fawzan bin Abdul Fawzan kí ó ṣe ṣẹ́rù rẹ̀ ẹ̀kọ́ tí ń kọ́ wa lọ́wọ́ òun náà ni ẹ̀kọ́ nípa àwọn jahiliya تعامهم أهل الإيمان في نيتهم ومقاصدهم أقوى مسألة الثانية بعد مئة أقوى نمبر 102 102 يفاقوا اتعامهم أما كفرية أما جاهلية ولا مكان أتعام مسلمين بدا لأهل الإيمان هم takò imani onímọ̀ ni ya ti gbé ní ẹ̀wọ̀n ọ̀dára agàlí ọdún náà ń borí ni agbègbè wà ní wọn ọmọ yẹn àdáre àwọn ọ̀rọ̀ búkú wọn ọmọ sọ mọ̀kànsídìhìn àtàwọn èròǹgbà wọn làwọn ni wọn fẹ ọmọ yẹn àdáre gbẹ̀gbẹ̀ máa ń ké máa lu àtẹ́lú àtẹ́lú yẹn nílẹ̀ náà ó ọwọ́ àánú àwọn ni أخواني المسألة الثانية وبعد المئة مسألة 102 رميهم أتباع الرسول بعدم الإخلاص هما challenge àwọn tó ń tẹ̀lé òjìṣọ́lọ́n pé kò láníyàn tó dáa ẹ̀rà ní àwọn kò sí ìkìláàsì ń bẹ̀ ìṣọ́lábi dúnlẹ̀ ìpìlẹ̀ ayé ni wọ́n fẹ́ fàájá bá ń bí kọ́ọ̀lì yìí ọlọ́wọ́ bá ń fún wa léṣe pé ma alayka min isabi min ṣe kò sí jọ́kàn pẹ̀lú ìṣirọ́ṣẹ́ wọn wa amsali àtàwọn amsali àtàwọn arábẹ́ àti yorùbá yẹn gbogbo gbà ṣètọ́ ni ẹni ẹ̀kọ́ yóò máa sọ fáwọn ẹni yẹn lọ́kàn ó ti sọ àwọn ọ̀rọ̀ kan tí ó bí àwọn ẹni rẹ̀ nú káì ó yẹ wọ́n yára torí ayé mòfin ṣe yìí ẹyin àmì tó bá máa ń tún ṣe kò ní kàkún kankan ó di yé wa ilé ìkéde pé àwọn náà ní ṣètọ́ọ̀n ẹni ẹ̀kọ́ ní máa sọ nǹkan báyìí sí wọn lọ́kàn wọ́n rántí àwọn kan tó ń plan fún àwọn kan wọ́n fẹ́ bá wọn jà wọ́n bá wọn jà gbòǹgbò kan wá ń bẹ tí ọ̀ sọ́pọ́ọ̀tì jà yẹn ní àwọn tí wọ́n bá sọ́pọ́ọ̀tì jà yẹn òun lè rí yọ̀nà lọ wọ́n lè sọ fún gbòǹgbò yẹn pé a gbọ́ pé ẹni báyìí ní dáṣọ ọdún fún yín a gbọ́ pé ẹni báyìí ní dáṣọ ọdún fún yín àtàwọn ọmọ yín èyí à ìsọ̀bọ̀jẹ̀ mọ́nù bóyí náà ti wá jọyìn àwọn tó ń bá wọn jà èyí ní lónìí dáṣọ ọdún fún yín

الشعر من اعمال آل الجاهلية كل يستعمى جاهلية انهم يرمون الفقراء بانهم ما أمنوا الا من اجل ان يأكلوا على شيء من متامع الدنيا وما يا فقراء وليني لانهم ما أمنوا اذا وضعنا ما اقبوا يجب الا من اجل ان يحصلوا على شيء من متامع الدنيا wọ́n ti bẹ́ẹ̀ ní láti rí àgbánú ayé ni káwọn náà lè bá lówó lọ́wọ́ ni ọmọ ìlà láàrin kàmà káàlà alì fìràún lè Musa alayhi salam wa Harun gẹ́gẹ́ bí àwọn èèyàn fìràún ọmọ Musa àti ọmọ ayé rẹ̀ Harun pé àtàkùnà lákùnmá kìbìrìyà fil ard ẹgbà dúpẹ́ ilẹ̀ lẹ́gàdì lórí ilẹ̀ bẹ́ẹ̀ àrí ẹgbẹ́ ilẹ̀ ànábì ẹ̀rọ àti àyí ah, ni àwọn níbi ọlọ́ọ̀bà ní ẹjẹ́ ọlọ́ọ̀rọ̀ yí jẹ́ o ọ̀lọ̀kà ọmọ náà àwọn èèyàn náà sọ báyìí fánibí ló pé ma a illa basharun mislukum eléyìí ní òye kò jẹ́ nǹkan mí ìjọ mi ènìyàn bí sí náà lọ jùlọ ìjọ àyẹ̀tẹ̀ fàgbàlà alaykum nǹkan máa fẹ́ fi bẹ́rẹ̀ ṣe gàbá ló yiri ni ní a ah, òun lọ̀gá yín ọ̀tá sínú gbogbo ìjọ ọlọ́run jẹ́ ìrọ́ كثيرا يرمون أنبياء بأنهم يريدون الشرف والرئاسة وما أتاك أمام مؤمنين قالوا أمام أنبياء يرمون أنبياء هم قالوا أمام أجيجي بأنهم يريدون الشرف الله بمنفع ورئاسة تحت واجو ويرمون الفقراء المؤمنين بأنهم يريدون الجنة والثروة باتباعهم الرسول صلى الله عليه وسلم ولن قلوا واتبع المؤمنين ìjúwọ́n gbé náà ni algina ọ̀rọ̀ wọ́n fẹ́ kọ́rọ̀ jọ ni ọ̀fẹ́rùwà wọ́n fẹ́ kó jọ ni ìdọ́lọ́lá bí ìtìbá ìmì rasul sallam wọ́n ti dáadáa ìgbà kan tí ẹ máa lọ ní mọ́là bọ́gà gúnmi wọ́n ní mọ́là ní ọ̀sẹ̀ kan ní máa fáwọn èèyàn wọ́n ní ìlà ìlà ìlà wọ́n bá yẹn jẹ́ra yé wọ́n ní wo àwọn tó mọ́là ń gba ìsìlámù mọ́lá ní kó fún alóyún bá fún alóyún wọn ayóyún yẹn ìkìrìmàtọ́ wọn agun mọ́tẹ wọn afáwọn yẹn wọn máa fi wẹ̀ wọn fi dúró wọn máa kó sọ́wí wọn yẹn láti kọjá àwọn yẹn láti ní kẹkà kéèkì àwọn ẹni yẹn ó lè rú ẹ náà ní pé wọn wà nǹkan bí rèdíò náà gbé náà fẹ́ lówó lọ́wọ́ ni ọ̀sọ́rọ̀ àti ọlá ìkìlá mi rasul sallallahu فترد الذين يدعون ربهم بقدات والعشي أما اللي عم تنقلوا باما ní òwúrọ̀ àti nírọ̀lẹ́ ìrìndúnà wọ́jà ẹgbẹ́ wọn wà nǹkan méjì ojú rí ọlọ́ọ̀bà lọ ọlọ́ọ̀ jáwà náà wọn wọ́jú ọlọ́ọ̀bà fàáàbà rọ́dùn aléyìn ọlọ́ọ̀bà fún wọn lẹ́sí ọ̀rọ̀ wọn ìkọ́lù ìfìmọ̀mìnín nípa pé wọ́n sọ fún الله جل و... جل عز وجل يقول ولما توقع جلو تنتم جلو دواك يرودين وجهه اي اجوري لن هو فاصبك لهم اخلاص ولو يقول بقول جوان شوان شيء تفصلوا بعد لو فابو بودي ما باشي كما تنتظروا بعد انتم اولا نكم انا نويلو وتما جالين يا رب تنتظروا من شيء باري ودي كانوا تجي ودي وا gbogbo tí wọ́n ń ṣe yẹn lẹ́yìn kó di ẹ lọ́wọ́ láti máa ṣe tó ń ṣe lọ ilé ní parí ẹ̀kọ́ 102 ọlọ́run ọba mọ́sá àfà lẹ́sìn àrí ọlọ́run ọlọ́run kò jí kó yí wájú àti àlàyé ọlọ́wà jáde ṣe bí dáwà ṣe tó lọ ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah assalamu alaikum warahmatullahi wabarakatuh wa alaikum assalam wa rahmatullahi